الحمد لله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة الكبير المتعال فتعالى الله عما يشركون والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين عن ولون ike ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábíwá muhammad kọ́bọ̀ gbogbo àwọn ará ilé àtàwọn sọ̀hábà rẹ̀ àti làbí máa ń sọ fáwọn bàbá àti ìyá yìí pé àwọn ọmọ yín ti di àlùsúnà yìí náà ẹlẹ́lẹ́ gba súnà kẹ́mọ́ lose torí pé ọmọ tí ó padà mọ́ yìí tó bá padà yá ìyá ìyá àti bàbá yìí náà padà máa sunkún náà ni àwọn náà wọ́n sì fà á padà lómi burú débi pé tó mú mi wá yóò tún ní òun lọ léwò tó mú mi wá tó òun lọ léwò kí ló fìlẹ́ nìkan tí ó parọ́ fún nínú àwọn nǹkan tí máa ń dá àwọn yẹn láàmú látara àwọn wákọ̀ọ̀kọ̀ òun náà ni a fẹ́ travel a fẹ́ lọ afẹ́ lọ amẹ́ríkà fisa amẹ́ríkà jáde fisa london náà ṣe canada jáde ó di mẹ́ta fisa mẹ́ta bó ṣe wà yẹn ó ní bùkátà sí kó pe ọlọ́run ó ṣe istikhara àwọn tí ò bá wá lẹ́sìn ìbò làwọn lọ wọn lọ́dọ̀ àwọn afọ́jú pásítọ̀ àfa àwọn jálàbí abẹ́lẹ́bọ òun náà wà sọ fún wọn yí pé canada nìkan lọ bóòlù ń sèmà bóòlù sèmà wọ́n ń da ilé rú débi pé tí ọba da fẹ́lòmíì wọ́n ní à ah, àìdá fún tí ò dá fún ọ yìí ìyàwó rẹ̀ lọ́sẹ̀ kínní ìyàwó rẹ̀ lọ́wọ́ ń bẹ̀ bàbá kan ní báyẹn sọ̀rọ̀ yẹn fún wa níjọ́ kan tá à ń sọ̀rọ̀ bàbá yẹn ní àfa àwọn lọ́tẹ̀ yẹ pẹ̀ débi pé lágbájá kò lè dá fún ọ àfi tó bá bẹ ìyàwó rẹ̀ òru lọ́bẹ̀ ó sì dọ̀bálẹ̀ ọwọ́ á di òru lòún jíyàwó ọ̀rọ̀ ti padà wáyé ní dáwọ́ yìí náà ọwá jíyàwó lọ́bá dọ̀bálẹ̀ wájú ẹ̀ ìyàwó wá ní bàbá alágbájá ẹ̀ ń dògbé ni àbí ẹ̀ ń ṣèrànà ọlọ́wọ̀n <laughs> ò ṣèrànà o ọ̀nà tó tì náà ni kò ṣe kí ni kò sí o sẹ́wọ̀n <laughs> pé wọ́n ti kí okùn bọ́ lọ́rùn <laughs> okùn wàhálà ọ̀nà tó tì yẹn náà ni kò ṣe kí ni wọ́n bá mi sí nítorí ọlọ́run wo gbàkúnlẹ̀ mi lọ́ba tó ń dọ̀bálẹ̀ ìyàwó ṣèṣe Ya ń tò gbé iṣẹ́ iṣẹ́ kankan ṣe yín ni ó lè kankan ò sèmi aago kan ló lù yìí aago kan ló lù yìí ya wọ́n náà ló ti jòkó lẹ̀ ya wo bẹ́ẹ̀ ṣe lé ẹni tá a wá wù yìí ọdún kejì ọdún kẹta kò dáa fún náà kó tó wá kú gbogbo ọdún méjì tó lò pẹ̀lú ìyàwó yẹn mọ̀ pé wàhálà ni. nígbà wọn ní kò sílẹ̀kùn òsìsì wọn lọ́dọ̀ rẹ̀ kọ́kọ́rọ́ wà hmm. iṣẹ́ táwọn àti wọn wọṣẹ́ iṣẹ́ tó ń ṣe ni tí wọ́n ń dálẹ̀ lérí ilẹ̀ ọlọ́run ọba ni ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn nǹkan tí máa mú yàn lọ́lẹ̀ wọṣẹ́ oníkẹ́yìn fẹ́ sòwò àwọn kan ní kẹ́yìn máa ta símẹ́ǹtì àwọn kan ní kẹ́yìn máa ta rin àwọn kan ní kẹ́yìn máa ta yẹ̀pẹ̀ àwọn kan ní kẹ́yìn máa ta èédú bá a ṣe kàálẹ̀ yẹn àwọn kan máa ta mọ́tò ẹlẹ́mí ọ̀tá mọ́tò yọ padà ṣọ́ọ̀tì ni ẹlẹ́mí ó sì máa ta yẹ̀pẹ̀ yóò ṣe kí ni yóò sì dolówó ẹlòmíì ọkọ lè gbọ́ rẹpẹtẹ yọ padà di koríko ẹlòmíì sì máa tẹ̀ dú yóò sì di mílíọ̀nìà yóò sì jẹ́ pé kò síjọ́ tẹ́nìkan kan wá ó jí ilé ayé wa tá à ní dé bùkátà sí istikhara lérí àlámàrí ayé wa eléyìí náà ọwọ́ àná táwọn yẹn fi máa ń jáde síra wọn ipe afẹ́lọ́lẹ́wò èwo ni ká sí ń bẹ̀ bàbá mi wàá sọ fún wọn pé e, eléyìí lọ́dà eléyìí ìtọ́sán yẹn ọ̀rọ̀ afọ́jú ni nílẹ̀ Yorùbá wọ́n a máa sọ pé wọ́n pa alágbájá àfẹ́wẹ̀ ẹni tọ́pa ẹni tọ́pa náà lẹ́ni tọ́ da thumma sabila yasara kí lọ́sọ lẹ́yìn rẹ̀ thumma amatahu fa akbara <laughs> ọlọ́run àdúgbò islam bẹ́ẹ̀ nìkan bá dúkú ọlọ́run lọ́pàá nǹkan àsìkò tọ́lọ̀ ń kọ fún lótó yẹn ọlọ́run ní òun lòun ní kí ibi tí ẹ gbà jáde lójú ara àyà yín ọlọ́run lèmi ni mo ní kọ́ gbà yín èmi mo ṣe é nírọ̀rùn tó fi gbà yín kọ̀yẹ́ kọ́ gbà yín súnmọ́ àmàtà òwe èmi náà ni tí mo dá yín yẹn ní tí wọ́n á pa yín fún àkàbàrà èmi ní tí wọ́n sọ yín dèrò sàárè bẹ́ẹ̀ nìkan bá kú ta lọ́pàá ẹ̀hẹ̀ yóò bá gbà bẹ́ẹ̀ yóò bá wá dìdì ipe àfẹ́ wá dìtà ló ṣe kí ni bàbá yẹn lè wá sọ pé ẹnìkan pupa nínú àwọn fámìlì yín ó lára díẹ̀ hmm. <laughs> pé yọkàn júwe bákan táwọn tó wọn bá ti wá wọnú fámìlì wọn kí ni wọn máa wákàgí. ẹni tó pupa tó tún lára ẹwọ tí wọ́n dálẹ̀ lélẹ̀ ayéjọba láti sọ pé ọlọ́run kọ́ bá wa pa iná kíni iná adẹ́bọ̀rẹ́ kọ́ bá wa gbé súnà nábìgà kọ́ bá wa pa bídíà náà rẹ ẹ má sọ pé kọ́lọ̀ ń bá rẹ bídíà sì mọ́ tó bá rẹ̀ yóò tún máa tí wọ́n ní animation àbá animation nílẹ̀ Yorùbá animation o ara ń ta fẹ́ parí òun náà ní ká máa wọṣẹ́ ká máa tẹ̀yẹ̀pẹ̀ tí ò ní sílé ìmáàmù kan tí wọ́n ti tẹ̀yẹ̀pẹ̀ mọ́lẹ̀ Yorùbá kò ní sí nílé àfa kan tí wọ́n ti máa dáfá nílẹ̀ Yorùbá sẹ́yìn tí ń tẹ̀yẹ̀pẹ̀ ń dáfá ni irinṣẹ́ tí kálukú lò lọ́yàtọ̀ọ̀tọ̀ gbogbo irinṣẹ́ tí wọ́n fi ń wo kọ̀kọ̀ irinṣẹ́ pé wọ́n ń dáfá ni nínú túmẹ̀sìn ó sì pọ̀ rẹpẹtẹ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa abẹ́lẹ́ òǹkọ́ lọ́mọ́sá ìgá ìdí wa wọ́n ní kíní kan tí wọ́n máa ń ṣe wọ́n ní ọmọ sọnù ọmọ sọnù afẹ́ wa àdúrà lẹ́ẹ̀ máa ṣe la hawla wala quwwata illa billah ẹ fẹ́ lọ́dọ̀ ẹnìkan pé ẹ fẹ́ kí tọ́ba yín sọ bí tọ́mọ yẹn wà kò sẹ́ni tọ́mọ yọkàdà yín làwọn ẹ̀ka máa ní káàkiri ọlọ́mọsá bá tún wọn ṣe tọ́mọ bá ti sọnù dúkìá sọnù kí lọ́mọ kà

a àwọn náà sì ń bẹ ní ibùdó yìí dádìgbà wọn bàbá wa lo ìgò gíláàsì wọn wọn lo gíláàsì sójú wọn mọ wákà ẹhẹn lábá sọdún méjì wá síbì ọdún yẹn òjò pọ̀ òrùn ọ̀ràn ẹ̀dá kò tóbi ọlọ àwọn àwọn àwọn àyàn wọn kú lọ́wọ́ wọ wọ́n wá di pé gbogbo ọdọọdún táwọn máa ń kà náà kò sígbà tí àyíká yóò dá fún yẹn kò ní dá fún yẹn <laughs> ẹ̀dá kò tó gbogbo ọdọọdún tẹ́lẹ̀ ọdún òní aburú òní ṣẹlẹ̀ wọ́n kàn ń àwọn tíra burúkú yẹn síbẹ̀ wọ́n máa pè ní tíra ọdún bá a ti sọ̀rọ̀ lọ́wọ́ yẹn àwọn kan tó ń ṣe kínní wọ́n tún kà lọ́wọ́ yìí ní two thousand and eighteen àsọtẹ́lẹ̀ tẹ́ sọ fún wa ẹ fi coronavirus sí wípé yóò ṣẹlẹ̀ ní two thousand and nineteen irọ́ lásán ni ẹ mọ tí wọ́n sì máa ń fi sọ kínní yẹn ni pé sẹ́ẹ̀rì tí wọ́n bá sọ̀rọ̀ pé mẹ́wàá mẹ́rin tí mẹ́ta bá jọ ara wọn àwọn ènìyàn gbà pé alágbára kan ni wọ́n yí pé agbára tí wọ́n fi máa kọ̀kọ̀ yẹn wọ́n ní agbára láti fi ń bóṣòro àwọn kú o ìtọ́mọ̀ tí wàá ní ká mú wá ni wọ́n máa ṣe kínní ni wọ́n máa fún wọn èyí tó bá rí bẹ́ẹ̀ àwọn tọ̀wọ́n ni wọ́n bá wọn mọ́ yí pé ẹni lágbájá òfin mi ló kọ̀ padà fún mi mọ́ wọn kàn gbé lórí burúkú bàbá yẹn wọn kàn sọsọ kú sọ ni lọ́wọ́ àwọn bá jẹ lọ onípadà wa mọ́ àwọn tó padà wà láwọn tó bá ṣe kò ń gẹ káàdà tọ́lọ́run ṣe kí ni tọ́lọ́run ti kọ fún wọn tẹ́lẹ̀ ọ̀nà tí wọ́n gbà ló gbájú ẹ̀ nìyẹn kọ́lọ́ mọ́sà sọ wa ń bẹ̀ tó ànábì wa sọ̀rọ̀ ànábì ní laysa minna ànábì ni kò sí láàrin wa nǹkan darapọ̀ mọ́ wa ni man tatayyara aw tutayyara la gbogbo ẹni tí máa ń fi ìdarí ẹyẹ tí fi ń darí dáadáa àtàbúrú tó ṣẹlẹ̀ ẹyẹ lọ̀tún dáadáa ni ẹyẹ lòsì aburú náà ṣẹlẹ̀ wàhálà Eh, àṣetì ni àdébìlẹ̀ ní tí bá nígbàgbọ́ yẹn mo fẹsẹ̀ òsì kọ eh, kò ní da fún òun fẹsẹ̀ ọ̀tún kọ da fún sẹ́ni gbogbo àwọn ìròrí yẹn superstitions yẹn àdébìlẹ̀ tó bá nígbàgbọ́ ń bẹ̀ wa ẹbọ kékeré ni wọ náà kó tó wà ẹbọ àti àti kékeré kò ọlọ́run yọ ya jùyàn sínú ná yọ padà yọ yẹn kó mẹ ẹbọ ńlá èyàn wọ náà kò ní ṣe kíni kò ní jáde má àmọ́ wá kúlẹ̀ ìtura lórí ẹbọ kéékèèké ọwọ́ náà kò tó wà jẹ́ náà ṣọ́ tọ́ba túbá àmọ́ tọ́ba túbá àti ńlá àti kékeré èèyàn ní jìyà ọlọ́mọ superstition ìsìn kámọ ẹyẹ ké aburú kan fẹ́ ṣẹlẹ̀ anábì ní ẹni tí bá nígbàgbọ́ ẹ̀ kò sí lára wa ẹlẹ́ẹ̀kejì àwọn hana àwọn tó kó hinada ẹni tí ọlọ́lẹ̀ àbẹ́ni tí wọ́n wusẹ́ fún wọ́n bá wusẹ́ owó ọlọ́ àwọn oní oní tí wọ́n sọ ni pé wọ́n ní ká má jáde fúnjọ́ méje ìpè kaba yóò ṣe kí ni yóò ṣẹlẹ̀ òun kọ́ lọ àǹtí ẹ̀ lọ́lọ́ ẹni tó wosẹ́ àtẹni tí wọ́n bá wosẹ́ tó sì gbàgbọ́ anábì ní sara wa àlàṣíyá alẹ́tì ìsàmìlò ha alikahinu wọ̀lá àrọ́fù wọ́túrùkù ha àwọn nǹkan tó jẹ́ àwọn irinṣẹ́ tí wọ́n máa fi ń tọ́jẹ́ pé tọ́ bá ti dọ́dọ̀ àfa kan àyè mọ́ ẹ̀gbọ́n rẹ̀ lè rò pé alùsùnà ni kọ́ dọ́hùn kọ́ bá àwọn irinṣẹ́ yìí ń bẹ̀ àtàwọn ọ̀nà tó ń gbà wọṣẹ́ nígbà mi ò lè má rìn níṣẹ́ àmọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ ó ti mọ̀ pé alágbègbà ni ẹni yìí alákọ̀ọ́kọ́ òun náà nìkan dọ́rìbù rọ́mùl awùl xatu ala rọ́mùl kéèyàn máa fọwọ́ gbá yẹ̀pẹ̀ àbíkọ́ máa falà síbi. Si yẹpẹ látara pé òun fẹ́ mọ ẹni tí ń ṣe ọ́ ta ló fi nǹkan ṣe ọ́ iṣẹ́ ìwòlè iṣẹ́ àṣìlá rẹ wọ́n ní àwọn tí wọ́n bá ti ń ṣe bẹ́ẹ̀ àwọn táwọn wí nìyẹn ìbáàjẹ́ àfa ìbáàjẹ́ ṣéwu tàríkọ̀ tó bá ti bá yẹpẹ wájú ẹ̀ ọ sọ fún pé yẹpẹ tó ń tẹ̀ yìí ó ti jòkó lérí àga ọlọ́run torí òun fi ń sọ kọ̀kọ̀ ni ọlọ́run nìkan ló sì máa kọ̀kọ̀ tó bá lóun ò ní fi ilẹ̀ òní kírun lẹ́yìn ẹ̀ má onírun ẹni tó sì nírun ẹ gbọ́dọ̀ kírun lẹ́yìn ẹ̀ ẹlẹ́ẹ̀kejì anadọ́rọ̀ fil huruf abjadiya ká yẹ àwọn huruf bíi khatimi wọ́n kọ́ báyìí wọ́n ya wọ́n ya wọ́n ya wọ́n ya sẹ́mbà ya tán wọ́n máa wá máa wo bẹ̀ wọ́n máa sọ̀rọ̀ kìlátùl káf ara náà ni kí a máa ìka ẹ̀yà gbé kàrẹ́ wa ọ̀yà mú àtẹ́lẹwọ́ rẹ wa ọ̀yà tí àtẹ́lẹwọ́ rẹ wọ́n ní àtẹ́lẹwọ́ labálàbí ẹ̀hẹ̀ ti lárúbáwá rẹ̀ wà tàwọn yorùbá náà wà ọba dé cairo àwọn morocco ó wà ń bẹ̀rẹ̀ wà ń wọ́n náà mú ọwọ́ ẹ̀ wá wọ́n fẹ́ sọ iṣẹ́ àṣìlá rẹ̀ lẹ́yìn náà ká máa dáfá ká da owó ẹ̀yọ sílẹ̀ àbí ká máa lókè àbí kí a máa mi ni máa wá yí ta lọ́jà lè yóò mọ̀ wá yí kálukú ọmọ wá sàdúrà náà wọn tí wọ́n dúró ìpè ọlọ́mọdé ó dúró lọ́dọ̀ wọn o <laughs> kí lóòótọ́ wa ń lo kọ́kọ́rọ́ àti koran sí nígbà tó ọmọ kọ̀ọ̀kan yẹ́yẹ́ kó lè sọ ẹni tí tó jáde láàrin wọn kó wọná tó yí tó fẹ́ sọ̀ mọ́ ọ̀ pàdánù ẹnìkan náà ni alamọ́sá sọ wa níbi aburú bẹ́ẹ̀ nígbà mẹ́rin tahadiru àdàwà àlùkàbíyèsà ká pe àwọn àwọn ẹ̀mí burúkú eléyìí ni wọ́n ń pè ní òmà nílẹ̀ Yorùbá ni wọ́n pè ní kíni jama ọmọ ọmọ nílẹ̀ yorùbá yóò ti lo àwọn oògùn kan yóò ti wá pọ̀fọ̀ yóò máa kí àwọn èsùn yẹn bí ṣe ń kí wọ́n yẹn àwọn àdìjànú yóò máa lọ lè gba information wá fún yóò máa wá sọ yóò lóun máa kọ̀kọ̀